alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi biyadihi tadbiru kulli shay ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní ìdarí gbogbo nǹkan wà wassalatu wassalamu ala rasulillah àánú ọlọ́n ìkẹ́ ọlọ́n kọba nabi wa muhammad àti gbogbo àwọn ará lé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́mọ̀ ayá mi nínú gbàgbọ́ ẹ̀sìn èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni ọ̀kan nínú àwọn ẹbọ kéékèèké tó pé kọ̀yọ̀yàn kó nu Islam àmọ́ yóò mú yàn wọ náà lọ́rùn kíyàn tó wà lè ẹbọ ni àmọ́ ẹbọ kékeré ni òun náà ni àtàtọ́yọ̀ ètí wọ́n ń pè ní tàtọ́yọ̀ huwa tasha'umu bil ashiya il mar'iyya òun náà ni ìmáàrò èrò burúkú látara nǹkan tá a rí àbí nǹkan tá a gbọ́ minal makhluqat lọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́ǹda wala i'timadu alayha káwá gbára lé nǹkan náà pé n ta rí yìí aburú ọ̀sẹ̀lẹ̀ sí ni ni n ta rí yìí oore ń bọ̀ ni tọ́lọ́wọ́n ọba ò sì fìdí ẹ̀ múlẹ̀ nínú alukur'an àti sunna ọlọ́wọ́n ọ̀sàlàyé nǹkan kan lérí àṣà ni òrìṣà ni tó jẹ́ pé àwa fúnra wa náà ìlà àmà fà àwọn nǹkan yìí dájọ́ tí ó ṣẹlẹ̀ nínú ayé wa asluhu ma'khudhu min at-tayr ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n mú látara ẹyẹ ni àwọn lárúbáwá kó tó di pé wọ́n gba islam lásìkò ìgbà tí wọ́n wà ní jahiliya nínú àyèmọ̀ kan wọ́n mú ẹyẹ dání báyìí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan nínú ayé wọn wọ́n wà tú ẹyẹ náà lẹ̀ tó bá gba ọ̀tún àjẹpẹ́ tí wọ́n fẹ́ ṣe yẹn nǹkan wọn dáa tẹ́yìn ẹ bá sáré gbòsì ajẹ́ pé nǹkan yóò ní dáa wọn wà padà lé òun ní ṣe nǹkan náà ẹ̀sìn wa dé ó sọ fún wa yìí pé ntí ó da àti ntí ò ní da ọwọ́ Ọlọ́run nìkan ló wà ṣe rí àtàtọ́ yorùbá wì í máa ń fi ẹyẹ àbí nǹkan mìíràn tọ́lọ́wọ́n bá dá ká máa fi darí ìgbésí ayé wa ó wà nínú àwọn ìbọ̀rìṣà àwọn ìjọ Fáráò tí alukurani sì ń sọ fún wa yìí pé aburú ni ìbọ̀rìṣà pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́run ọba ń sọ báyìí. أعوذ بالله من الشيطان الرجيم فإذا جاءتهم الحسنة ọlọ́wọ́n bá láwọn ìjọ faraon tí orí bá wá bá wọn tó jọ ń rọ̀ tí gbogbo nǹkan dá fún wọn qalu lana hadhihi wọ́n ní àwa náà lálẹ́tọ̀ sí gbogbo àwọn orí èyí àwa náà ló yẹ kọ́lọ́hún ṣe fún وإن تصبهم سيئة تبرك بواسل سوى يطيروا بموسى ومن معه وما واروا èrò burúkú síra wọn yí pé aburú tó ṣẹlẹ̀ yìí Musa tó dé sáàrin wa lọ́jọ́ ṣẹlẹ̀ o bí ọba sí Musa ń lù ní ìbá ti ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé Musa ta jírí láàárọ̀ yìí àtàwọn àjọ rẹ̀ ẹni àyí jírí ni wọ́n rírí tá a rí wọn lọ́jà burú yọ̀ ṣẹlẹ̀ sí wa o ọlọ́run ọba wọn fún wọn lésì ọlọ́run ọba ní alá innama ta'iruhum indallah ọlọ́run ọba ní mùsíbà tó wá bá wọn aburú tó wá bá wọn yìí látọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí sàtọ̀dọ̀ Musa kìí ṣe Musa tí wọ́n rí àtàwọn ọjọ́ rẹ̀ ni walakinna aktharahum la ya'lamun ọlọ́run lámọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn mọ̀ wọn mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan lórí wà nítorí bá bá ní láburú ọ̀dọ̀ ọlọ́run nìkan ní ti máa wá aya ta kà yìí ọ wà nínú suratul A'raf aya one thirty one fíkẹ́ dalil kí ni àgbóyè tá a rí lábẹ́ ẹ̀rí òun náà ni pé ntọ́lọ́ndá kò lè fara níní rírí ntọ́lọ́ndá àbí ìgbóhùn ntọ́lọ́ndá kò lè fara níní bẹ́ẹ̀ ni kò lè ṣeni láǹfààní dáadáa taburú kìí wá látọ̀dọ̀ ẹnì kankan látọ̀dọ̀ ni tí máa wá báyìí látara bẹ́ẹ̀ èmi yàn balẹ̀ èyí ó sì máa bẹ Ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ fún àwọn sahaba anabi láwọn kankan bẹ tó jẹ́ pé kò ṣẹlẹ̀ tẹ́ ẹ̀rù pé ṣẹlẹ̀ anabi ní la adwa kẹ́ ẹ máa pé àárẹ̀ yóò dìídì kú òǹlù kan bọ́ọ̀lù kan anabi ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wàlà àtìyàrá fi ẹyẹ kẹ́ fi darí ìgbésí ayé yín ipe nígbà tó ti fò sọ́tún ibi à ń lọ yọ da nígbà ẹyẹ yìí ti fò sósì ibi tá à ń lọ òní da kọ́ wa padà lé nítorí ẹ̀ ànábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ la haqiqata laha ànábì ní irọ́ lásán ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wala hama kò sí ti ń jẹ́ ẹyẹ hama ẹyẹ hama yìí náà pè ní búma àwọn lárúbáwá wọn nígbàgbọ́ nú ẹ̀ pé tí búma tá à ń pè ní hama yìí tọ́ba ilé dúró sérí ilé kan lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n gbà pé baálé lẹ́yìn ó kú abẹ́nìkan nínú àwọn tí wọ́n ń gbénu lé náà ẹ̀rú màá wá bà wọ́n anábì ní wàlá ha mà ìjọ tẹ́kù ọwọ́ lọ́n lọ́wọ́ anábì ní wàlá sọ́fàr bẹ́ẹ̀ ni oṣù sọ́fàr tẹ́rù máa ń bà yín bẹ̀ ẹ̀ ní sẹ́rìn àjò ẹ̀ ní bísínẹ́sì ń bẹ̀ ẹ̀ ní sòwò fẹ́yàwó ń bẹ̀ ẹ̀ ní sìnkan rí ń bẹ̀ torí wọ́n gbà pé oṣù sọ́fàr oṣù wa burú ni anábì ní wàlá sọ́fàr anábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sóṣù kan tí ò sí dáadáa ń bẹ̀ ọlọ́run ló dá gbogbo oṣù gẹ́gẹ́ bí àwa náà ṣe nígbàgbọ́ nínú àláàdá tiwa nílẹ̀ yorùbá ń bí ipe gbogbo oṣù tó bá ti ní bàbà october november december àyè tirafu ń bẹ ẹni bá tirafu aburú ṣe o ọlọ́mọdé december ó dè wá lẹ́rù lọ december yàtọ̀ sí gbogbo oṣù yòókù ọlọ́wọ́n bá ń sọ nínú quran gbogbo yìí tá à ń sọ yìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílé ayé ọwọ́ ọlọ́run ló wà Allah ni wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu ọlọ́run ọba ní tí Allah bá gba yín mú pẹ̀lú ìnira kò sẹ́nìkan tó lè yọ yín kó ní ìnira yẹn lẹ́yìn ọlọ́run. wa in yuridika bi khairin fala radda li fadli ọlọ́run ọba yín tó bá fẹ́ ta yín lọ́rẹ tó fẹ́ ṣe yín lóore kò sẹ́nìkan nù tó dá tí ó dà padà má fẹ̀mí sára nǹkan kan mọ́ lẹ́yìn ọlọ́run. suratu Yunus aya one oh seven àgbọ́yé tá a gbọ́ lábẹ́ aya yìí ni òun náà ni pé oore ò sí níbì kankan bẹ́ẹ̀ laburú ò sí níbì kankan nínú tọ́lọ̀ ń dá ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti máa ń wá ọlọ́run láà máa bẹ̀ fóore òun láà máa fi wà sọ̀mí aburú àti yàrá tó ṣirikù ẹni bá ti wá ní ìgbàgbọ́ ipe kìíní kan tóun bá ti rí lòun máa fi darí ayé òun ní ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́ anábì láàmúlẹ̀ anábì àti yàrá tó ṣirikù anábì ni máa fẹ́ yẹ darí ìgbésí ayé ni àbí nǹkan míì náà anábì ni ẹbọ ni o àti yàrá tó ṣirikù àti yàrá tó ṣirikù anábì kúrò ẹlẹ́mẹ̀ẹ́ta kọ́lọ́mọ́sá sọ ní bẹ́ẹ̀ fíkẹ́ òdẹ́lì li'anna fi dhalika ta'alluqan bi ghayri Allah nítorí pé a ti so ẹ̀mí wa mẹ́ni tí ì sọ ọlọ́run ọba yín tá a ti so ẹ̀mí mọ́ yìí kò nípa nǹkan kan tó lè kó níbi bá a ṣe róore àti bí aburú ṣèṣe wa òun gan fúnra rẹ̀ ìtọ́lọ́run ọba dání. alikathiru min muslimi biladi yorùbá yushrikuna billahi bitatayyur léyìí tí ò rújú nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pera wa ní mùsùlùmí à ń fi abala yìí à ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba lábala tatayyur à ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba látara pé a máa fi àwọn kankan darí ayé wa a máa fi dìtàmì oore tí ó ṣẹlẹ̀ sí wa bàbúrú tí ó ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa aláwọn ẹyẹ kan lẹ̀ yorùbá tó ti ké lérí ilé gbogbo wa lámàgbọ̀n lérò ọmọ bá wa ìpè ha ẹ múra síra yín o ẹ má dúró o ẹyẹ yìí ayẹri lọ́sàn-án o ẹyẹ tó wà lérí ilé yìí ẹnìkan ó kú ní o wọ́n ní má darẹ̀ ẹ̀ láàmú ọlọ́run ti kọjọ́ tó kù kòyótó ankabot nílẹ̀ yorùbá àti ní ìgbàgbọ́ pé òwò aláǹtakùn ẹni tí máa ti ń lọ tó wà aláǹtakùn bá ti dí lójú ọ̀nà àbówé máa la aburú òsì òsì ọ̀tá ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàrú àwọn àlùfáà ẹ̀sìn ní mùsùlùmí nígbàgbọ́ bẹ́ẹ̀ aláǹtakùn rìn lọ ń wa ti ọ̀jẹ̀ ẹ lọ ìwọ náà ń wa ti ọ̀jẹ̀ lọ ni ẹ̀dá lẹ́yìn méjèèjì èrè aláǹtakùn àti òwú tí ó ń ta e, kò ní ìkankan ṣe pẹ̀lú ayé rẹ̀ mọ́dàrẹ́ ẹ̀ láàmú látòní lọ ee wàhálà ti dé o ó wà láǹtakùn ni àwọn àlùfáà ní nínú aburú tí máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ẹ̀ òun náà ni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí bá ń jáde ńlé tó bá fẹsẹ̀ ọ̀tún kọ àníbi tá à ń lọ yọ̀ da ẹsẹ̀ ti sọ bẹ́ẹ̀ tó bá fẹsẹ̀ òsì kọ à àní ẹ̀ má jẹ́ o ibi à ń lọ ni kò ní í dá o òwò tá a fẹ́ ṣe ni àní rójú tu ẹ o aburú ni o yóò sì padà alé tá à ń sọ fún pàbórú ni ẹ̀bọ ni nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni tí obìnrin bá pamọ́ sẹ́yìn tọmọ yẹn wá jábọ́lẹ̀ wọ́n wá sọ fún pé aa yóò láwọn ẹbọ kan tí ó ṣe o àwọn ètùtù kan bẹ tó gbọdọ̀ ṣe o tí ó bá ṣe ọkọ méje ni ó kú márábìnrin lérí o tí ó bá ṣe ọkọ méje ni arábìnrin yẹn fẹ́ wọ́n máa kú léra wọn ni ó bá sì jẹ́ ọkùnrin náà ìyàwó méje ni ó wọ́n sì máa kú léra wọn àfi tó bá lọ lè ṣe ẹbọ yìí mùsùlùmí òní kankan tó ṣe tọ́mọ bá ti bọ́lẹ̀ ó sì gbọ́ ọmọ rẹ ọlọ́lẹ̀ sànú ọmọ bá tiẹ̀ lọ òní nígbàgbọ́ mbẹ nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a ní sẹ́rí ìyàwó mi ní ìlè fi ṣeré o ẹsẹ̀ rẹ̀ dá o nígbà tí mo fẹ́ òní mo ra mọ́tò nígbà mo fẹ́ ni mo kọ́lé nígbà mo fẹ́ ni wọ́n fún mi promotion bí iṣẹ́ ẹ̀dá kílọ̀kan o nígbà tí fẹ́ nìkan àwọn àlùfáà ní dáadáa àtàbúrú kò sí lára obìnrin ọ̀dọ̀ ọlọ́run lọ́wà ẹ má dára yín láàmú ẹ má gbé wàhálà sínú ayé yín nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni tí abábímọ ìbejì wọ́n wàá sọ fún ẹni yìí pé ìbejì tó bí ọ̀ràn yẹn ni kó máa ṣe ẹ̀wà fún lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀ràn yẹn ni kó máa gbé wọn gba báárà ìbàjẹ́ mẹlọ́níà yóò wọ̀ sọ àlòkù kan ni yóò lọ lù àbí kọ́ lọ àdúgbò tí wọ́n ti máa yóò máa ní ẹ̀ta méjì lọ́rẹ́ o ẹ̀ta méjì lọ́rẹ́ o nítorí kọ́ mọ́ bá kú sọ̀rọ̀ mọ́ ni ọlọ́run ló fún ọ ẹ̀wà ò lè dá a dúkọ́ mọ́ kú bẹ́ẹ̀ ni bàárà tó ń tọrọ fún wọn èyí ò ní kẹ́mi wọn gùn ọlọ́run bá àlá ló fún ọ òun náà ni ó sì wò ó mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ní pa ọmọ ìbejì yín o ọ̀dọ̀ ọlọ́run bá ní gbogbo kádàrá wa ọlọ́run bá ní kulla yusibana illa ma kataballahu lana eré ànábì sọ fún wọn yí pé kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó bá wa ìtọ́lọ́wọ́n bá kọ ní ó bá wa ìtọ́lọ́wọ́n bá kọ ní ó ṣẹ ó ọba yìí lọ́ba wa ẹ̀já dìmọ́ lọ́wọ́ ọba kágbà gbogbo àwọn ìdẹ́rùbà ṣaitan ìdẹ́rùbà àwọn àlìjẹ̀nu tí máa ń dẹ́rùbà wa nínú ayé wa suratu tauba aya fifty one nílẹ̀ yorùbá nínú àwọn tàtọ́ yorù wọ́n ní ẹni tọ́lọ́n bá kádàrà tó kú sínú omi wọ́n ní etí omi gbogbo àwọn dúkìá rẹ̀ náà ẹ kó wá síbẹ̀ ẹ sìn òun náà papọ̀ nítorí àkúfà o kó má jẹ́ pé ẹlòmínú tó máa tẹ̀lé nínú ẹbí wọn ní eléyìí wọn ní àlọ́ lásán kò sì ti ń jẹ́bẹ̀ nínú Islam nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ Yorùbá òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàárọ̀ mande pẹ́ bá fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ yóò máa wá sọ fún yín pé òun ò lè ta wín o òun ò lè ta wín o ọ̀sàárọ̀ mande o ọ̀sàárọ̀ mande o ẹsẹ̀ fi kankan sẹ̀wọ́n ni pé tí wọ́n bá rajà láwìn gbogbo ọ̀sẹ̀ yẹn ee òun ò ní rówó ee àwọn mìíràn ló wọ́n máa ta ìgbàgbọ́ yìí tàtọ́ yòrò ni ọwọ́ làwọn bá lówó wà àtọ̀rọ̀rù tàtọ́ yòrò gbogbo ẹni tí ó bá ní ìbọ̀rìṣà yìí lára tá a sì sọ fún un tí ó gbọ́ kó lè mọ̀ pé àlè ìṣàrákù billah alákọ̀ọ́kọ́ tó dánwò ni pé òun ṣẹbọ pẹ̀lú ọlọ́run òun gbà pé agbára kan tó ń bẹ lọ́wọ́ ntọ́lọ̀ ń dá léyìí tí máa ń kọ̀ǹtúrò orí àtàbúrú yàtọ̀ sọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àdánwò tí wọ́n bẹ ni tí n bá ní tàtọ́ la òun náà ni pé yọ́ máa dààmú ẹ̀rù ọ̀ máa bà á èrò kèrò ní dojoojúmọ́ látara tó ti rí àti tó ti gbọ́ ẹnì yóò kó rẹ̀ sínú yọnu yóò wá fà á rẹ̀ yóò fà wàhálà fún un ayé kò ní sinmi ẹlẹ́ẹ̀kẹta nígbà míì yóò máa ṣokùnfà òfò àti wàhálà fún nínú ọjà rẹ̀ àbí nínú ìrìn àjò rẹ̀ léyìí tó jẹ́ pé òré wà ń bẹ̀ àwọn àlùjànnú burúkú àwọn ni wọ́n darí aláǹtakùn lọ́wájú rẹ̀ wọ́n sì fi dá padà wálé yóò wá ṣòfò gbogbo tó kó ní ọlọ́mọṣẹ́ sọ ní ètò gàdúmbẹ̀ náà ni pé bàbá wa kú tó túbá ọwọ́ náà kò tó wọlé jẹ́nà ẹ̀rí gbogbo àwa tó pé a ti wà nínú de tàtọ́yọ̀ nínú èrò wa iná pè superstition ẹ̀yẹ gbogbo àwọn nǹkan tí ò rí tí ò rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba ò sọ fún wa pé bẹ́ẹ̀ lórí tá a fi dera wa tá a fi darí ayé ara wa tába ti tó bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tá a sèé mọ́ ọlọ́wọ́n ṣàforíjì èyí tó ti lọ ọlọ́wọ́n ṣàforíjì ẹ̀ fún wa a tún tẹ̀síwájú níjọ́ mẹ́jọ afásitì kò yí bẹ́ẹ̀ lọ́wọ́n ọba àlá kọ́lọ́mọ́sà fún wa فاستغفر الله إنه هو الغفور الرحيم